ọpẹ́ mẹ́ta làwa yóò ṣe ìyànda. ọpẹ́ mẹ́ta làwa yóò ṣe. torí ọpẹ́ mẹ́ta làwa yóò ṣe nílẹ̀ yìí. ọpẹ́ mẹ́ta làwa yóò ṣe. ẹ̀gbọ́n ń lùlù àbúrò rẹ̀ ń jó ẹ̀gbọ́n ń kọrin àbúrò rẹ̀ ń lùlù ọpẹ́ mẹ́ta làwa yóò ṣe. kẹ́mi kẹ́mi ló ká máa pààrọ̀ tó máa ní pé irú ojú tó mú ẹ lé nì irú ojú yẹn mo fẹ́ kó máa mọ ẹgbẹ́ gbẹgbẹ́ gbẹ́ ẹ ti ẹ ti gbẹ ojú ẹ. Ah, ṣé kí n gbélé. ẹ bá gbé ẹ bá gbé ẹ bá gbé. mo dẹ̀ yí fẹ́ máa lú lọ́nu sá. ó ti gbìyànjú ó ti ṣe mọ́ ẹ ṣe. àdìbáríkà ló kẹ̀dẹ̀ ṣe kókó. Oh, ó yẹ gbà.